نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لسنته إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعوكم الله سبحانه وتعالى ọba alágbára lórí gbogbo ẹ̀dá rẹ̀ tó dá ọba tó ṣòfin lórí àwọn ẹrú rẹ̀ lápapọ̀ ó ti pàṣẹ kánú sí òun ọlọ́wọ́ bá káwọn bá gbé òun ọlọ́run ó ti sáré òun gbogbo ẹni tí ọba ń sèrè sí òun ọlọ́run torí kọ̀ọ̀kan balẹ̀ ìfọ̀yà balẹ̀ yọ̀ọ́ máa jẹ́ wọn ọlọ́ni alẹ́dínà àmánù àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo ọ̀sán tó máa kí nù polówó wọn tètè kiri là ọkàn wọn àwọn ọkàn tí wọ́n ní yóò máa balẹ̀ pẹ̀lú ìrántí ọlọ́run aláàbò kiri là ti sàtìmọ́ nínú ìpolówó pẹ̀lú ìrántí ọlọ́run òun náà lọ́kàn bí balẹ̀ láì sí ìrántí ọlọ́run gbogbo ní tí ẹ̀dá bá wá ìfọ̀kànbalẹ̀ sí tó yàtọ̀ sọ́dọ̀ ọlọ́run ìpayà òun náà ní ìgbẹ̀yìn rẹ̀ yọ padà jẹ mọ́ olólùwẹ̀ ẹni bẹ́ẹ̀. ọlọ́run bá ti ní pàṣípòrò ní àdúgbò ẹ máa rántí òun ọlọ́run òun ọlọ́run bá ilẹ̀ tẹ́lẹ̀ máa rántí wọ́n ṣòro ní wọ́n lè tó fòrò ẹ sì máa dúpẹ́ jẹ́ lórí òun ọlọ́run bá ẹ má sáyẹn ilé ìtọ́ka lórí wípé ìrántí ọlọ́run ọba ìwọ ọlọ́run ọba ti pàṣẹ rẹ̀ ó sì ṣe ló fi lé wa lórí. ìgbẹ́ ọlọ́run àti ìgbẹ́ rẹ̀ tó máa bá òjòjì ọlọ́run àdébọ̀ mọ̀sámá sọ̀rọ̀ láàrin sílẹ̀. aṣáájú nínú àwọn akẹ́rẹ́ ti ọlọ́run ẹ̀sẹ̀ tó tó gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìgbésí ayé rẹ̀ ìrántí ọlọ́run ọba ni gẹ́gẹ́ bí ìyàwó رضي الله تعالى عنها وارضاها يلك مرسل نور في سلم كان يذكر الله في جميع احيانه يقول ويبا يقول بعد النبي صلى الله عليه وسلم النبي سبحانه وتعالى وتعالى يقول ولا النبي صلى الله عليه وسلم قال لا يزال لسانك وقلا من ذكر الله ما شفيع ما أرى قلت له إن الله يقول ويبا يقول أنا يوم lórí ìrántí ọlọ́pàá wa sùhánà ọlọ́pàá wa fẹ́ òṣìṣẹ́ báwa fẹ́ àwọn ará ilé rẹ̀ báwa fẹ́ àwọn sàádé rẹ̀ báwa fẹ́ gbogbo olùtẹ̀lé ìlànà wa pẹ̀lú dáadáa pẹ̀lú rere tí wọ́n fi sílẹ̀ fún wa títí òkè tí ojú ọ̀rọ̀ àlùfẹ́yàmà. ní òní ní ti ọjọ́ alákọ̀ọ́kọ́ nínú oṣù tó ṣíjà. yíṣe oṣù ẹlẹ́ẹ̀kejì la wa èdè kí ó ní lára mọ̀ wípé ọdún wa ọjọ́ mẹ́wàá ni lónìí nítorí pé ọjọ́ ẹlẹ́ẹ̀kẹwàá nínú gbogbo níjà òun náà ni a máa ń fi ọdún àti wá wà ní ọjọ́ alákòókò báyìí àbí dé kí ọdún náà ọba wa pẹ̀lú ọ̀rọ̀ àti gbogbo dáadáa a fi rí ọdún náà wọn kò jẹ́ ara yé wọn ní àlàáfíà ara wọn jẹ́ àwọn àtúntò èkó ọlọ́run àti ọkùnrin wa ní ọ̀rọ̀ alùpùpù dáadáa sí òkàlùkù àti àtúndé nígbà tí níjọ́ àdéhùn sọ́dà ló dé fọ́tí pọ̀jù tó ètò ṣe níbi ọjọ́ ẹlẹ́ẹ̀kọ́kànlá nínú oṣù ẹlẹ́ẹ̀keje nígbà tí ọdún ti wáyé náà di twenty twenty one ní masiru nawal ní agbègbè asẹ́yìn nílùú olùsẹ́yìn ibẹ̀ láti tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ sọ̀tẹ̀ tí a máa ṣe ètò ti pàǹpà nínú àtẹ̀sẹ̀ òṣèré kìíní ìṣẹ̀lẹ̀ mọ́tẹ́ ní àlùjáde ìṣẹ́lẹ̀ wà tó ń ta ìrẹ̀ láwa nínú sílá yìí náà ni èsì àgbèrò ní níbi àdúrà tí a máa ń ṣe nígbà tí a bá fẹ́ jẹun àdúrà tá à ń ṣe kákó bẹ̀rẹ̀ òjẹ́ eléyìí ni àdúrà tó bá bẹ̀rẹ̀ níbẹ̀ lónìí gbogbo ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìrántí ọlọ́run àti àwọn àdúrà tí a ti fi sọ̀rọ̀ láti sílà lọ́jọ́ ọ̀sẹ̀ tí àdúrà látọ̀dọ̀ àlọ́lẹ̀ sílà àwọn àdúrà tó fèsì fúnlẹ̀ látọ̀dọ̀ òjijì ọlọ́run sílà lórí gbogbo àwọn ẹ̀sùn kíkọ̀ kátà bá fẹ́ ṣe èdè yóò fi máa dà fún káàkiri wọlé alálàáfà káàkiri fẹ́ dákun wọ́n fẹ́ ṣe ìkàbá ìní àdúrà wo ni àhá lẹ́nu bí o fi máa gbé kàmí ilé yẹn ọba nínú rẹ̀ èyí àmọ́ yorùbá rẹ̀ sí ọba òkè sọ mùsùlùmí ètò tí pé nínú ìbò ọkọ̀ ní pítádẹ́lọ̀ gbèlébà ṣùgbọ́n lọ sí sílá yìí lọ́mọ ọmọ tó gbé ọmọ kékeré kékeré rẹ̀ ní ètò tí ètò àfisákò ọ̀fẹ́ lọ́pọ̀lọpọ̀ káàkiri àǹfààní bẹ́ẹ̀ púpọ̀ púpọ̀ ìbàlẹ̀ ọ̀gá bẹ́ẹ̀ ọ̀ ìsinmi ọkàn òkè bẹ́ẹ̀ lọ́wọ́ àti pé ọmọ tó dúwọlé káàkiri lọ ọlọ́pọ̀lọ́ ẹ̀mí àti ẹ̀mí kọ̀ọ̀kan wá kó ìdòwò ìjẹun àpò tọ́ àdúrà tá a fi tá a bá fẹ́ jẹun ibẹ̀ ni a ti fi lónìí insha allah ta'ala kápẹ́ bí náà sọ hadith yẹn àti àdúrà yẹn gẹ́gẹ́ bí oṣù lọ́nà. إذا أكل أحدكم طعاما فليقل بسم الله فإن نجى من أوله فليقل بسم الله أوله ورقيه صحابية الحديث هي عائشة رضي الله عنها والحديث بكلامه وقوله صلى الله عليه وسلم إذا أكل أحدكم فليذكر اسم الله فليذكر اسم الله تعالى في أوله فإن نسي أن يذكر الله تعالى في أوله فليقل بسم الله في أوله وآخره. أدعو أشياء ما تقول àjọ ìwà nínú ẹgbẹ́ wa ìyàwó Aisha ìyàwó àdébọ̀ Muhammad sílẹ̀ tó jẹ́ pẹ̀lú àwọn ìyàwó nínú ẹ̀sìn kí ọlọ́run bá kọ́ ayé wà alápapọ̀ àdúrà yìí, àbáwọ̀ àwọn gbé jáde. Tábà Tábà sọ̀rọ̀ Òjì tí tí ẹnìkọ̀ọ̀kan yín bá fẹ́ jẹun tí ẹnìkọ̀ọ̀kan yín tó bá fẹ́ jẹun wọ́n yẹ kó wọ́n yà sọ pé bísímìlá ojú bẹ́ẹ̀ dà lọ bísímìlá torí pé wọ́n yóò bísímìlá yìí ó ní gàgá láàárín wa sí àárín àwọn ṣèyàwé gàgá láàárín wa sí àwọn ìlànà oúnjẹ tá a fẹ́ jẹ yẹn kò ní jẹ́ pé ṣèkọ́ òní máa bá wa jẹun nígbà tí àbátìbí gbólóhùn yìí ṣùgbọ́n tá a bá wí àtiwọ́ iṣẹ́ ìpáàrọ̀ tó náà lẹ́sìn kí o ẹ̀jẹ̀ máa jẹ. Adébí sọ̀rọ̀ láti sọ̀rọ̀ òjò ìwà gbogbo ló sáà sọ ní bísímìlà kò dé lẹ́sìn bẹ́ẹ̀ náà lọ bísímìlà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ bá láti akọ bísímìlà ìsìn ọ̀pọ̀lọpọ̀ kì í sábà tó ebi lápòlì dàlálà ẹ̀ náà lọ lọ́kọ̀lọ́kọ̀ wọ́n bá ní kọjá lọ́kọ̀lọ́kọ̀ bá fẹ́rẹ̀ àlùwàlá bísímìlá lásánà ló ṣe sílẹ̀ o oníwà ló kù ní di rahmani rahim kò ní ìdèrè rárá. tó bísímìlá wúlò yẹn lẹ́nu ó pé nírìsí ó péré ní pátá tí ó fi kò fi ṣayé fà fẹ́ jọ ṣe tuntun ní púpọ̀. ojú wo ni wọ́n fẹ́ kọ̀wọ̀ ibi wo ni ń pa ọ́ tó bá òṣè tọ́ka ní pé òun lẹ̀ ní bísímìlá yìí. bá a ṣe wí tá a bá fẹ́ tá a bá fẹ́ mu ní kákó bíi àlàfẹ́ mu ni lásán àgùntàn yóò asọ̀gbọ́n òde òkúta. Ìjísẹ́ ọlọ́sọ̀rọ̀ láàrin sẹ́lẹ̀ ó tún wá fún wa ní àǹfààní ní èyí tí ó tún lè jẹ́ ọ̀nà àbáyọ fún àwa tó ti bá jẹun lọ àti jẹun lọ tá àwa ti àti sọ pé ìgbìlà onípa iná ní àti àwọlẹ̀ bẹ́ẹ̀ yẹn bá gbàgbé àti sọ pé nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ jẹ jíjẹ wàlíyẹ́pọ̀ yìí ọ̀yà kọ́lá àtàkùn pé bisimilahi fi awọ́lẹ̀ ní wà á sọ́ni pẹ̀lú bisimilahi awọ́lẹ̀ kó wà á sọ. orúkọ ọlọ́run bá tó pẹ̀lú orúkọ ọlọ́run bá tó fẹ́ jẹ owó oúnjẹ tó fẹ́ jẹ yìí. tó òkìwì lára kọ̀kọ́ bẹ́ẹ̀ ọwọ́ àgbà mi pẹ̀lú orúkọ ọlọ́run bá ń mú fi bẹ̀rẹ̀ àti ní ojú oṣù tó fi parí rẹ̀. àdéhùn ìparí rẹ̀ wà nínú gẹ́gẹ́ bí àwọn aṣáájú ọlọ́tara ni àwọn ọ̀dọ́ sọ pé òjíṣẹ́ ọlọ́tara sọ pé ìdá akálà àhàjùkọ̀ọ́ tí ẹnì kọ̀ọ̀kan yẹn bá jẹ tó bá fẹ́ jẹun wọ́n ní ẹ̀sùn ìfúnná wọn ní sàrẹ́là ní àwọ̀lẹ̀ kí ó yà á dárí kan náà ọ̀rọ̀ sùnmọ́ ní ọ̀sán alẹ́ ní àkọ́kọ́ rẹ̀ wọ́n ní nẹ́sì ayẹ́sùkọ́ ọlọ́ọ̀rọ̀ sàrẹ́là tó bá wọn gbàgbé láti dárí kan náà ọ̀rọ̀ sùnmọ́ ní ọ̀sán alẹ́ ní àwọ̀lẹ̀ ní ìpìlẹ̀ oúnjẹ tó fẹ́ jẹ wọ́n ní ẹ̀kọ́ ìfọ́ yà fún ẹgbẹ́ bisimilahi fi ní orúkọ náà ọba mo ti pilẹ̀ rẹ̀ nípa tẹ̀ gbàgbé láti wí lákọ̀ọ́kọ́ pẹ̀lú ọlọ́run tó ti gbé rẹ̀ nígbà ní àkókò tó ti parí ní ìbẹ̀rẹ̀ àti ìbẹ̀rẹ̀ rẹ̀ àti ní ìparí. ọlọ́run fẹ́ẹ́ nàìjíríà àyẹ̀wò ọlọ́ha tìrẹ̀ẹ́rẹ́ ti ọ̀wọ́lẹ̀. gbọ́dọ̀ wọn nù àdìsí yìí fi tọ́lá tàbí láti dárúkọ náà wá nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ fẹ́ jíjẹ. àyẹ ìdá àtàkùn ṣẹ̀dọ̀ àyẹ̀wò ọlọ́run tìrẹ̀ẹ́rẹ́ ti ìdáyẹ̀ ti àtẹ̀. iṣẹ́ ìtọ́nù bá ka lágbèé dábìdábì ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala ní àkọ́kọ́ ìbẹ̀rẹ̀ ìgbàtọ́ fẹ́ jẹun. wọ́tàtà kàrọ̀ àná àwò tọ́wọ́ rántí ọ̀rọ̀ tí kò wò wí láàrin ìgbà tí ń jẹ lọ tí jẹun lọ anábùlàbí àpòlùsẹ̀ sí náà tọ́wọ́ tí kò wọ́n sọ fífi láì nígbà tí ti gbà ń jẹ lọ ìlú ẹni bẹ́ẹ̀ kọ́ sọ pé bìtìlá ní kọ́ sọ bìtìlá àgbọ̀lẹ̀ fún فإنها تجذب طبعا تجيب بسم الله أوله وآخره بسم الله في أوله وآخره طبعا بغير فإنها تجذب وتجيب وتجيب تقوى لنا جزء ما تجيب وطبعا تجيب ولقد جاء عن النبي صلى الله عليه وسلم قال سؤال كل الله صلى الله عليه وسلم أنه كان جالسا ورجل يأكل فلم يسمي الله تعالى ànábì wa ní ìjòkó lárakùnrin kan lọ́ba jẹun kò wá dárí sọ orúkọ ọlọ́mọ ọba níbẹ̀ bísílà hasa lọ́jọ́ nípa mi sọ ánìmí ìlà lọ́mà ibi kó jẹ jíjẹ yẹ ọfẹ mọfẹ kúkú òkèlè kan lọ tí o ti parí oúnjẹ yẹn wàlámà ọba ẹ̀ ha ìrìn àfẹ́ sámìlì nígbà tó kó oúnjẹ yẹn ti gbé lọ sí ọ̀la ti fi lẹ́yìn ní awọ́lẹ́wọ́ àdéhùn àwọn àtọ́kọ́lù pé orúkọ náà pẹ̀lú orúkọ mo fi gbẹlẹ́ mo fi parí. فضحك النبي صلى الله عليه وسلم فجد رسول الله عليه ثم قال كما قال ما كان الشيطان يأكل معه شيطان يأكله في باركني إن بعده ولما ذكر اسم الله nígbà tó wá dárúkọ ọlọ́run bá ìsàpá àmàfi àtọ̀rẹ́ ṣètọ́nù tí gbogbo oúnjẹ tó ti jẹ gbogbo oúnjẹ ti bẹ nínú ṣètọ́nù tó ti jẹ pẹ̀lú arákùnrin yẹn ìṣètọ́nù lọ́ba kọ gbogbo ẹ̀ lókè gbogbo rẹ̀ pátápátá kalẹ̀ tòlé yẹn bẹ nínú sọ́nàmù àbúrò àwọ̀ àti ànàtàdì nínú amọ̀lẹ́gbẹ̀ ọ̀rẹ́ wọlé ìlà ó ti lọ́jọ́ pé ṣẹ́kọ̀ àlẹ́gbẹ̀rẹ́ àwọn ọmọ ọ̀tàlá ọkọ̀ náà ti lórí àdébì pé àdébì ó ọ̀lẹ̀ àwọn ọ̀nà àlìkẹ́lẹ́mọ̀ tọ́yẹ ọ̀làbà ọ̀rọ̀ yẹn níbẹ̀ bẹ́ẹ̀. tán ìyẹn ẹ̀fẹ̀ wá tí gbà wá ní ẹlẹ́ẹ̀kejì ni o báyìí ní sọlá fún yóò lára fún ìgbàjẹ́ bàtà àbàtìláti àbúrò ìsìnlá ní ọwọ́ lọ́wọ́ wà á sọ torí eléyìí mùsùlùmí ọlọ́run bá wà yàrá. اللهم بارك لنا فيه واطعمنا غير منه ومن تقاه الله لنا فليكن فليكن اللهم بارك لنا فيه وزدنا منه صلى به الحديث وعبد الله بن عباس رضي الله عنهما والحديث بتمامه وقوله رضي الله عنه دخلت مع رسول الله صلى الله عليه وسلم انا وطالب بن عبد الوليد على ميمونه فجاءتنا في بإناء في لبنا فشرب رسول الله صلى الله عليه وسلم الله عليه وسلم وعلى بيته وقال الناس لك فكنت أعتقت بها فقلت ما كنت موصل وعلى تغرك أحدا ẹni tí ọlọ́run قومين ومن قومين و إن يعجبك تأثير إليه وعن سلامة الكريم رواه صحيح الترمذي أبا من حديث رواه عبد الله بن عباس رضي الله عنهما أن الله صلى الله عليه وسلم níjọ kan wọn náà wọlé pẹ̀lú òṣìṣẹ́ ọlọ́wọ́lá àtàlà àpá ọ̀la ti àkáàtà àtàkùn ọ̀hún ìpínlẹ̀ wòlíì lórí ọlọ́wọ́ wọn wọlé pẹ̀lú òṣìṣẹ́ ọlọ́wọ́lá àti ìyá wa ìyá wa ẹ̀mọ́ náà lọ ọlọ́pàá ti kẹ́yà náà tó gbọ́ àwọn ọ̀la. ìyá wa yìí wọn ni wọn bá gbé abọ́ kan wá yóò mi wà lábẹ́ níbẹ̀ òṣìṣẹ́ ọlọ́wọ́ àti ọ̀sán náà bá wọn nínú omi àbá wa Abdullahi bin Abbas rọjò lọ àkùnmá wọn lè ní mọ ọbẹ lọrọ fún òbí ọlọ àbá wa kọ ìwà máa wà níyì ní ibẹ̀ ní àbá àlàáfíà òbí ọlọ sọlá lọ àlejò àlàáfíà ìwà náà ló wà wípé táwa rẹ ti bẹ lọ tàrẹ ti bẹlẹ gà àlàáfíà ẹni ti bẹ lọ fún yẹn ọyọ àkókò rẹ ẹni ti bẹlẹ gà ẹnití bẹ̀rẹ̀ tó ọdún yẹn bóyá tí ọba ìdí ìṣẹ tó lórúkọ tó ìṣẹ tó hàn ẹnití bẹ̀rẹ̀ tó àlàáfíà ẹni ńlá ẹni hàn tó tó gbajúmọ̀ tó báyìí òun náà tí a fẹ́ fi lọ láti bẹ̀rẹ̀ sí ní gbé nǹkan tá a fẹ́ gbé fún ìkú wọn. ẹgbẹ́ni tó bá ìṣúra mi lẹ́bi ọ̀tọ̀ tí wọ́n á ní kékeré tí ò bá ìdí bẹ́ẹ̀ fẹ́ kọ́ ẹgbẹ́ ọ̀tún náà. mọlẹbi ọsùnà alẹbi sọlọ wa sọlọ dọba kọta ẹsẹ aṣọ ìgbàgbọlẹ ìrẹ abdullahi ọmọ abáfẹ rọdí aláwọ àdúrà alẹbi sọlọ pẹ̀lú mímu omi wàhálà yìí ọlọ́pàá láyé ìlú ọdún ọlọ́pàá lẹsẹ ọsùn alẹbi sọlọ yìí. Ìdíkẹ́ àpá wa kọ́ alẹ́ sọlọ ìwọlé. lọ́sí ọlọ́run àìkú àrọ̀tọ̀ gbogbo àná làwọn fi òfin rárá ṣàtó àtìmọ̀ yìí pé jagunjagun gidi ni gbajúmọ̀ ní àjà gbajúgbajà ní àwọn akọ́lé ogun àwọn ogun mọ́tìkì àwọn ogun mọ́tà ní àbá wa ọ̀ọ́lẹ́ gbọ́mìlìwọ̀lẹ́ kódà àwọn ọmọ ní á níbi kéèyàn ọmọ ogun jà láì fi ebi màgbé màkà fẹ́ẹ̀ bí wẹ̀ wọn lóbìnrin tó kú níbi olùkọ́ yìí kò lè wọlé ọkùnrin àgbà ọ̀wọ̀ àìlú àgbọ̀. ìwé àwọn àyè á jagunjagun ni o wọn lè wọlé wọlé yìí. a máa wọ̀ wọ́n bí wọ́n lọ sóbi fún ọ̀jọ̀ náà. níjẹ́ tí ó kú báyìí nínú ilé rẹ̀ wọ́ọ́rọ́wọ́ èmi ẹ̀họ́ nílò ọmọ wà nílò máa wá fúlẹ̀ títí dà kankan ló ti níbà kankan nílò àkúwọ́ ọ̀rọ̀ nílé báyìí. ìrìn ọmọ mi bá ń kó ìdá mi wá wá ń kó ìdá rẹ̀ takọ̀takọ̀ rẹ̀ wá rọ̀ kọ̀ọ̀ rẹ̀ kí á ìwọ ọ̀dà yìí á lọ pẹ̀lú kó báyìí wà lọ. bí o ti pé ní akọkùnrin kan wà á wà kó ẹni tí ọmọ ajá ogun lọ fún tí ó sì lè fi àwọn tó ń jagun lẹ̀ jọ̀lọ̀ tó ń wá kẹwọ́ ní kí o ṣe kí ni o tọ́jà lójú ní. òsì bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀ òbí sọlá sọlá lẹ́gbẹ̀ẹ́ àlàáfíà. àdébí sọlá àìsọlá sọ̀tọ̀ ìrẹ́ Abdullahi màkà wọ́n bẹ̀ lọ àdúrà wọn ni mímú kàbáyé ṣùgbọ́n lábẹ́ ká bo ìbò níyì ànábì wa ni ṣùgbọ́n tó o bá fẹ́ ìpín rẹ tó wí lọ́dọ̀ mi kí kó ká ọ̀hún náà ìwọ lọ́kàn o lè fi bọ́lá fún ọ̀ọ́dẹ tó lè wọlé yẹn ni pé tó o bá fi yọ̀ǹda lẹ̀ ìwọ lọ́kàn o ṣùgbọ́n tó o fi yọ̀ǹda lẹ̀ kọjá pé ká gbé fún ọ̀ọ́dẹ tó wọlé tọ́ba jẹ́ àwọn fúláwì. Nàá àwọn sọ pé bẹ́ẹ̀ ni pé mo gbé fún ọdún ìbọn ìwà dé torí ká gbàlagbà nìyẹn ni pé kápé ìsáàbù wa kan bẹ sáà ní ìfẹ̀wọ̀n dáadáa sáà náà ti máa ń wà ní kápá wọn jẹun tọ́lọ̀ fún aláǹfààní ká ti gbélé o kárí wọn bá jẹun bí fún ọkọ jẹun wọn lè tó jẹ àpò àpò ayá ẹ̀kọ́ jẹ lọ fún ọkọ jẹun ṣùgbọ́n bí kí gbogbo ọ̀dà yà jẹun kù lábẹ́ ìtẹ́ta yín ti wọn àwọn òjò kan lọ́lọ́ wa ní kí ìjòkó kàkà wá pọ̀ wọ́n bá mú mi gbogbo àná láti fẹ́ mi yàtọ̀ sí tó ń pẹ́ tó pẹ́ wájú tàbí pé gbogbo yóò fi yé tán wọn ni ẹni tí wọn ti ń bẹ̀rẹ̀ lóhùn òṣèré kankan tó bóyá tó wà fún nǹkan tó ń jẹ báwọn jẹun ọwọ́ jẹ kan níbi ó tó náà mọ̀ pé àjọ jókòó jẹun dájú ní ìdájú kọ̀ wá sí yẹn tọ̀wọ́n á ní kọ́ omi lọ́kàn yọ àbí jíòsì lọ́kàn tó mọ ọmọ pé òdìgbò kàkósáàtì lágbájá ni wọ́n bẹ ní ẹbí àlàáfíà yìí ṣé kí n gbé fún ọ ní àbí kí n gbé fún ọ ṣe mọ̀ pé nínú òṣèlú ti wà níta sọ pé ah, a ẹgbẹ́ fún ọ àbí ẹ̀fọ́ a ti pa pọ́n àgbàlagbà ẹ̀ lé afọ àwọn yẹn gbà tó pé ẹ pa àwọn náà lò ṣùgbọ́n afẹ́ mọ̀ fún àwọn àbọ̀ orí wọn pé pọ̀ orí wọn pé wọ́n dẹ̀ mọ̀ tí wọ́n ti ga tọ́ ẹ wo ìgbà tí ayé wọ́n yẹ ìgbà tí ebi náà bá ń sọ̀rọ̀ ọ̀kẹ́ ọlọ́ta la ní máa tó lé máa bẹ pẹ̀lú àlẹ́ ìṣẹ̀tún náà tó ti bẹ́ẹ̀ kí ni kọ́ọ̀lù eh, kí ni ebi náà bá sọ̀rọ̀ ó ní mo sọ láì pé máa tó ń kù òòfèrò àlà sókò ìjà àhàdà àmúkù orí ànábì sókò àmúkù àmúkù rẹ èmi ò lè gbọ́lá fi gbọ́lá fún ẹlòmíì kí kò gbé pẹ́ lórí ibi tó kó tí mú yẹn báyìí ni mo fẹ́ mú tẹ̀lé ẹni yóò ti bá fẹ́ ní ìgbé àlàáfíà ẹ dá mú kò mí ń gbé lọ́ba ń gbé lọ́ba ẹ ti bẹ́lẹ́ bẹ́ẹ̀ àlàáfíà ẹ ti kọ́ pàtàkì ẹ sọ̀rọ̀ bá sàhábà pé máa ṣe mú lọ́kọ̀ bá wọn kala jẹ́ pé tani bí bá ń sàlùwàlà omi àlùwàlà ànábi sọlá wọn máa jà sí omi ṣe ń dà lẹ́ báyìí pé wọ́n báyìí wọ́n máa jà sí wọ́n máa kú báyìí wọ́n máa fi rárá. ànábi wọ́n fa wọ́n fa irun nígbà tó fi hajj báyìí sí làwọn sáájú ju wọ́n fi máa ra wọn lọ́wọ́ wọ́n ti àgbà irun ànábi sọ yóò sì ní kìnìún òun máa ra wọn lọ́wọ́ ìbẹ ni wọn tó ṣe pé tẹ́lẹ̀ kaba sáré ni wọn àtẹbí ni ọgbọ kọ lọ sí tuntun ọlá láti rẹ má gba àwọn àbá àkàbọ o ní òkúlé wa má gba àwọn àbá àkàbọ o kódà sáà bí bá fẹ́ tuntun bá mi wọn hàn tọ́ra o kò sẹ́nìkan tó ṣe bẹ́ẹ̀ bá kó bá kí o lọ́bí ọlọ́wọ́ àyè mo ti bẹ́ẹ̀ fún ọmọ ọ̀rọ̀ mọ́nà àlè o ṣe pẹ̀lẹ́ ẹ̀jẹ̀ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ o òní àbáfẹ́lẹ́ kan tó mọ gbà fún iṣẹ́ pátápátá àtẹ̀yẹ̀wò ayé àgbẹ̀kalẹ̀ ọ̀jẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ní a lágbájá ọwọ́ ó ṣe kébí máa mi pọ̀ hmm, kí ni wàá tó ta ọ̀rọ̀ ọ̀fẹ́ gbé kan lọ́la ẹ̀ àbọ̀ ọ̀fẹ́ ní màdúró òun ni ṣètọ́ náà sì ni ṣe é kọ̀ rẹ̀ ní tẹ́lẹ̀ náà nígbà tó ní oṣù bàbá bàbá èmi náà fẹ́ dàbí bàbá ẹgbẹ́ nǹkan lómi lára ọ̀yá ìyá ẹgbẹ́ bàbá ni yàgò ẹ kẹlẹbẹ tó ní àwọn ewu bàbá àwọn ewu ikú lọba yìí pín tó dábàá gbé ẹnu e sí gbèsè tó rí ni ó ní bàbá ti dé ìlú mi la bẹ́ẹ̀ ni ikọ̀ ọ̀gbìn ó ti gbé lọ́la hmm? àtàrà rẹ o wọn gba kẹlẹbẹ kẹlẹbẹ kankan wọn bẹ gba kẹlẹbẹ báyìí lọ́yọ̀ gba sí mọ́tò ọ̀gbìn lọ pàjìpì wọn lọ wọ pé ṣé ikọ̀ ọ̀gbìn ń da babaláàmú àti bẹ́ẹ̀ kọ́ tí bá ti ń da ọ̀la àwọn ọ̀gbìn lè fi àwọn onítọ́jú. Betul. ń da ini Allah. náà láàbò. wọ́n apa. dáadáa àbá wa abdullahi abbas rọ́bì ọlọ́wà ìrìnà ó ini, lè lè gbé ìpín èmi tí mo ní lọ́dọ̀ rẹ̀ pa gbogbo rẹ̀ ní ilé bíbí ọlápẹ̀lẹ̀ kankan. dé ìgbà kàmí kí àsọdọ̀ àsọdọ̀ tá a máa rí àmàlí nínú tí a fi tòṣe pọ̀. pàápàá jùlọ tá a bá fi àjèjì omi tá a fi tàdùwà dá nínú àwọn àfihàn tó bá kẹ́ gbogbo ẹran lọ́jọ́ àláàlì láti ká lè jẹ sókòrò wọn ní màá àmọ́kò omi tẹ́ran tá a lè jẹ tọ́ba mọ́kò àti tàdùwà dá àti wọ́jẹ́ náà bá ṣe ìjọba tó ṣe òkú yẹn náà ológbò ológbò ìyàpẹ́ ìpàdé ológbò ológbò àwọn òkútọ́ bá mọ àtẹ̀sílẹ̀ òkú àtẹ̀sílẹ̀ wà látọ̀rí bá ti sọ náà kó ti tẹ̀lé wa pé wọ́n bí ìlọrin nípa rẹ̀ ó ní pé ológbò yẹn mí nà ọ̀gbọ́n àbí àárẹ̀ ìkọ̀ nínú àwọn àtọ́nà sọmọ ọ̀rá lónìí ńlọ oníbẹ̀rẹ̀ ni wà ní bẹ̀rẹ̀ fi hàn ah, tọ́wájẹ́ sí farawo jájá gan farawo yà ọ́ kó lọ fẹ́ ti dológun lọ́gbà ni lágbègbè yẹn bá tó ti tó náwó akéwì ni o tí ó tún fìyàn bẹ́ẹ̀. tí ẹ wá kọ́ ara síbẹ̀ yìí náà wọ́n ti mọ̀ tí ajá bá tẹnu gbọ́ ìgbà ẹ̀yìn kọ̀ọ̀kan ní yọ̀pọ̀ lẹ́ẹ̀mẹ́rin o lẹ́ẹ̀mejì o ìkànnì tí ọkọ̀ fi pọ̀ ní kíni yẹ̀pẹ̀. yọ̀wá sí ẹ̀pẹ̀ mi sọ wa gbogbo tọ́ba jẹ́ mọ́ nǹkan káàfin wọ òkòrò náà kó sórí ẹ owó tí a fi sanitaizi ká ló tó fi fi ní o ìwà lò. àbúlá wà bá ti lọ sọ ní onímì gbégbé ni níbi àwọn òkúrẹ́ ìgbésẹ̀ nìkan kan ó máa kọ́ lọ́wọ́ tó lọ ìgbésẹ̀ lọ. lẹ́yìn náà lè fi fi ọ̀rọ̀ sọ́kúlà wà sọ́ra pé wọn àkùnrin náà lọ lọ́wọ́ kùnrin ẹni tí ọlọ́wọ́ bá wà fún lóúnjẹ wọ́n yẹ kó ìfọ̀kànlọ́wọ́ mà rí ọlọ́ báyìí وأطعمنا خيرا منك يدخل رجل لك واجب من سقاه الله لنا من طلبة الميوان وليكن كصحيفه اللهم بارك لنا فيه ولا تكن فيه مزيد وقوة وزدنا منه تكن وقوة منه أدعي وسلوات وقوله صلى الله عليه وسلم وقال صلى الله عليه وسلم

tọ́lé ìgbà ní báyìí gbogbo tẹ́ta kọta fún yọmọ tó fi lè wò. ó tún mọ̀ pé lábàá ọmọ ìwà ni wọ́n ń rọ́pò oúnjẹ ó sì ń rọ́pò mímu ọ̀gbẹ́ nínú ọdún nínú ìgbésí ayé wa. ọ̀rùn wọn ṣọ́ọ́bà tó. أنت مستحق لها إن عباس لك لأنك على الحكم هنا هو الملك أو يميني تجر الله قوله فإن شئت أردت بها خالدا صابك ولفقر بخطال تاجوتين فإن اخترت بالشربة على نفسك خالدا أو في خالد يوسفني وفقر قوم تاجوتين صابك قوله على شكرك الصبر البقية والفضلة ìgbésẹ̀kù ọ̀là sẹ́kù àmọ́kù ìtọ́sẹ́kù àgbàgbà ètò ìlẹ́kùtọ́sẹ́kù yẹn ọ̀nà ọ̀pẹ bẹ́ẹ̀. wọ́n bá dá máa kó kulé àkùdá ọ̀ alẹ́ àdàbí ìfọ́nlé mi ká àdá èmi ò lè tẹ̀sán ẹni kankan kó ń lọ lẹ́sọ̀ọ́ sí àwọn òkú jù mí lọ nígbà pé nìkan yọ ọkọ̀ èmi ni òkú kó bí ẹni ní ọ̀sẹ̀ ń ta ẹnu ànábì nìyí àkọ́kọ́ bá gbàgbé ẹ̀rí àgbo ni máàpù sáré wa wípé ìdíje wà láyé bó ṣọra sí ni sẹ́ńtà inú àmẹ́lì sọ́nà balẹ̀ ní òsè kí ni o ní jẹ̀mí. قوله من أطعمه الله أي إذا أكل أحدكم طعاما كتب كما يبجي ويهيئ غير لبنه من ضيق سواه قوله بارك لنا فيه ayé nínú àlùbáríkà láti gbé àlùbáríkà fún wọn ní ìkòkò síbẹ̀ wọ́n yẹ ti yáda tó fún yìí òun náà ní àlékún orí wọ́n tó mọ́ wò ó àti ìdàgbà sókè orí ìgbèrú orí wọ́n dà wà ọ̀wọ̀ àti tìpẹ́ tètè kárí orí ìṣèjì àlùbáríkà yìí wọ́n bá ti jẹ́ àlùbáríkà fún yìí wọ́n tó mọ́ wò ó wá dà wà ọ̀wọ̀ ẹ̀rọ ìfowópamọ́ sábà pé àdìgbò orí àjẹ́ ẹ̀ ìjẹta ìbò fún tàbá tí ń dé báyìí yóò ti yóò tún ọkọ wọn mọ òkun wọn mọ òkun ìbò fún. ọlọ́wọ́ wa fẹ́rẹ́mìíràn afẹ́rẹ́ mi ayé mi sọ àmì ìjọba wọn ni tó tó lórí ìgbà yìí lọ́jọ́ ẹgbẹ́ lórí ọjà ìjẹta. قوله ليس شيء يجزئه أي يكفي في دفع الجوع والعطش وذكرت تطلع في dá ebi padà tó lè di ebi tó sì lè di òǹgbẹ lápapọ̀ lẹ́yìn tó ní kẹ́yọ́ kan sórí òun gàgà fúnra ẹ̀ yọ́ máa dín lẹ́yìn tó máa jẹ́ rẹ̀ bẹ́ẹ̀ tó lo lábàtọ̀. bẹ́ẹ̀ bá mú yóò ti oúnjẹ yóò ti fi òǹgbẹ gbogbo yòókù nínú kọjá kó jẹ lásán àbí kọjá mímu lásán kó di ebi lásán àbí kó di òǹgbẹ ṣùgbọ́n ìdí òǹgbẹ àtúngbẹ tó lè dé papọ̀ lẹ́ẹ̀kan náà kò ní kàlẹ́ bẹ́ẹ̀. wíwá náà nínú àwọn nǹkan àdámà sani fi ti nífẹ̀ẹ́ sí dáadáa kò náà lọ wa ó dàbí nígbà gbogbo tá a bá fẹ́ yàwó nínú tí wọ́n fẹ́ wà lè fún tá tá a gbèsè fún yàwó wa náà ní alẹ́ ìgbà tí yàwó wọlé sí ọ̀dọ̀ wa nínú rẹ̀ náà lọ tó alẹ́ tó nínú tó dáadáa ìgbàlá àwùjọ wa yìí àwọn tí mú òkèèrè táwọn ọmọ ìjókòó táwa náà ní àyà láàárọ̀ rẹ̀ tó lè tọ́mọ àwọn tí ó tún méjì àmẹ́ta tó wà ẹlòmíràn àwọn lẹ́bẹ̀n á ọmọ àti ọlọ́kà fún lẹ́bẹ̀n. ẹlòmíràn náà ọba ti sọ fún sábàtì kò lè ọba ti sọ ìlú ìdí yúgọ́tì ha ẹlòmíràn ò lè ti fi ṣúgà tán orí ẹ̀wọ̀n naturally bó ti wà yẹn lómi ò kó bá gbà ọba lè mú tuntun bí ọ̀rọ̀ àwọ̀ ọ̀pọ̀ yìí kọ̀ wá ṣe sọ̀rọ̀ wọn náà wò ní ẹ̀dẹ̀ gbà yìí àbá wà láti bá àwọn awúsá ti dáadáa yìí àti bá wọn tó yìí ọ̀sẹ̀ abáyọ̀ náà ó dàbí kó wọn tó wà wọn lọ ìṣe làwọn là pé wọn á tó kó àpàlà sínú ẹ̀ áà èyí ga tó funfun gan rìn àlọ́kàn kó wá ti tẹ̀ fún àpàlà àbí àpàlà sílẹ̀ báyìí káàkiri. yà á padà ẹtí ọ tí ọmọ ọmọ nǹkan mi sọdọ àwọn o á lẹ́yìn àjẹlẹ àjẹlọlọ àwọn tí wàá tún mọ́ mú nǹkan tó kù tó bá gbé sínú fíríngì sínú fíríngì á yéé nítorí ọlọ́wọ́ àwa máa mú ṣùgbọ́n àwọn kan ní ìtàwọn ẹ̀sùn sọ pé má ti sábà àwọn òyìnbó òṣèlú wa sọ̀nà ọ̀nà dà púpọ̀ dà púpọ̀ dà lókè àwọn àti àyíká àwọn kódà wọn ti pé nígbà tí alọ́fíìsì ti pòfẹ́sọ albana abika àti àwọn àti ìdàtọ̀ ọ̀dọ̀ tó sùlẹ̀ máa ń tẹ̀sán wá láti fi sọ́ọ̀kan ìṣàkíyèsí wọn wá sí. ثم في دورة كان شاكين بين لدو الأصل في الحق وني على ذلك وفي وقع ذلك دكتور دكتور الله كبار كان الله كبار ìdílé o gbogbo àwọn tí wọn kó wá sí ọsibítù ni pòfẹsọ ìmẹsì ni pé láwọn ẹ̀ka níbi ọpẹṣà wọn sọ ọpẹṣà oníbi òtún lè tún fẹ́ kó lè mọ lọ́fẹ̀ẹ́ àwọn tó ń bẹ lọ́sọ̀ fún ẹ̀sán ti gba tún fẹ́ kó òbí ìlú wa wà lọ́dẹ òbí ìlú wọn ọ̀sán olórí ìlú wọn ní ẹ̀dàkọ̀ sùlẹ̀mánì olówó kódà wọn ní oníṣẹ́sì ọ̀sìpìtì ní ní sọ̀rọ̀ àti àlọ́sìpìtì tó tóbi wọn lọ sọ̀rọ̀ gbogbo àwọn márùn-ún tó kó wa ìfún àtọ́jú àwọn fún àbá ní o wọ́n ṣe dáwọ́ fáwọn èèyàn àwọn ṣe dáwọ́. Ìjọba tí wọ́n ti múra pé tọ̀ dáwọ́ táwọn fẹ́ ṣe yẹn mọ̀ sáwà lẹ̀ Yorùbá ni wọ́n fẹ́ kọjá. Àwọn tó kéré jù wọ́n ti ní èèyàn tó káwọ́. Ọkọ̀ lálẹ́ wa kò tilẹ̀ jẹ́ pé mọ̀ sáwà tó fẹ́ àwọn tí nǹkan bí lọ́nà tó ṣe ó lè mú ọ lọ́nà pòfẹ́sọ̀ fi wá sọ̀rọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ kọlá fi ń dúnra wa láwọn kàdá wọn fi jẹ fún wa bí ẹ̀ka mójútó tà lójútó. torí inú rẹ̀ ní pé àyẹ̀fẹ́ di ìnira èèmù tọrọ láti jẹun ó láì fẹ́ jẹ yóò sì wúlò púpọ̀ lára ẹlòmíì bá ti jẹ àtàbà yóò fi ègún rẹ̀ átá ègún ẹja báyìí ẹlòmíì ò lè jẹ yóò sọ rẹ̀ kátó wá pé ìgbà ní ẹ̀kọ́ ìgbà yẹn ẹ̀kọ́ dáadáa ẹ̀rẹ̀gbẹ̀jẹ̀ ọ̀dọ́mọ́tò rẹ̀ gbogbo ẹ̀lẹ́sìn lẹ́ẹ̀sìn ni o lẹ́ẹ̀gbẹ̀jẹ̀ rẹ̀ ọlẹ́yìn náà oníwà lọ́wọ́ tó dáadáa ẹtí ọba tí ọba oníwà kò sábà ní kí wọ́n yẹn yúgọ̀tì nǹkan tó. láwọn fi máa ń ràn yàn lọ́wọ́ nígbà tí ẹ bá ní ìṣòro egun lọ́pọ̀lọpọ̀ wọ́n sì bá wọ̀ ọwọ́ tó fẹ́ràn lọ sáfà egun yẹn láti fẹ́ ní sàfàdé ju ẹ̀ẹ́dọ́gba. lọ́wọ́ jẹ́ kí káwọn náà ká máa fi omi wàrà ní ẹ̀mí omi tó ní sùn náà. kemudian ketika berada kepada Tuhan Nabi Wata Lama Kata yang Wata yang Maka Dukung Belum Kusul Ini Tuhan Nabi Nabi Ini kata Maka Lumpia Tuhannya adalah Pemilik Allah Subhanahu Wa Ta'ala Mau Diwali Cukup Dikasih Kalau ini Tidak Tidak Alhamdulillah Alhamdulillah وزوائه غير حول مني ولا قوة صحابي الحبيب ومعاذ بن انس رضي الله عنه الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه غير مصبح ولا موحد ولا مستغنى عنه ربنا صحابي الحبيب هو أم أحمد رضي الله عنه Ọjọ́ àtàkùn náà bá ti sùn. Eléyìí, ọwọ́ àwọn àdéhùn yìí wọ́n á tó fún àtàkùn lọ́wọ́ wá. máa ń lọ ọmọ ọgbẹ́ jáde. Àbújá ọmọ ìgbélé yìí remaja antara dua sahih berdiri apa saja. Ada yang masih dapat menghindari dari Allah. Pokoknya semua orang hukum ini dia Wah, tak ini, tuh di sini, kumi, yang baik, awal ini, wọ́n là ini wá méjì ní ọgbọ́n yang láti rí dá níbi jẹ. Kété pé mo rọ́gbọ́n kàdá tó jẹ òfin tó ti fi fìdí yàrá. Wọ́n là wò wá ní fagbára jẹ. Kìí ṣe pé mo rí agbára kan láti ini ní o láti fi ro jẹjẹ. Gbogbo ọlọ́run àwọn ọ̀gá dáná ló pèsè ẹ̀sìn nírọ̀ ó sì ti وعرض اعترافه بالعجب والتقصير وعدم القدرة في تحقيق هذا الطاعات بل هذا من فضل الله ووجود عباده والله هو الفضل عظيم وعرض اعترافه طب وفي الله سبحانه وتعالى ilé ìtọ́ka yìí pé ẹrú wọ́n ju sẹ́lẹ̀ ọjẹ́ wọ́pọ̀lọ́ èmi àmọ́ yóò tó máa yóò mú ọbẹ̀ jẹ tó ṣe lòmí láti wà kó láti jẹ. ní nǹkan kó o ti dé ìjọba ọmọ wọn tó lóko jẹ òkú jẹ. ẹlòmíì fẹ́ jẹ kò ní ẹlòmíì rí ó ti fẹ́ jẹ ọ́njẹ́ ìgbàgbọ́ ọ̀dájú ẹlòmíì àkàkọ́ fáìn ní òjẹ̀rọ̀. وهي اعتراف بالعدل والتقدير ìdúró tẹlẹ ìjẹwọ kọ́nà pé bá ọkùnrin kákàrà ọ ní lábàrà mo sì fúru agbára mi ọ̀ká tó ní jẹ. ní ìsìlábàrà tí ó jẹ kí akójọ tó kù jẹ ó sì pé mọ ilé ìṣẹ́ lọ lọ́dọ̀ àti iṣẹ́ ẹ̀mú kíkẹ́ báwọn ìlú rẹ̀ pẹ̀lú àwọn àlùfáà tó sì ní àjùlọ lákòókò bí lórí gbogbo àwọn ìlà rẹ̀. ẹlẹ́ẹ̀kejì ولا الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه غير مكفي ولا مودع ولا مستغنى عنه ربنا حديث إليه الله أنه صحيح الإمام البخاري رحمه الله تعالى ati fi tìrìmìtì náà pẹ̀lú lábúrò kan wà lẹ́ nínú hadithi Abu Umama al-Bahili radiyallahu anhu wa arda. àdúrà náà nípa alhamdulillah ọ̀pẹ̀lú fọlọ́ hamdan kathira ní ọ̀pẹ̀ tó pọ̀ tọ́jìbà ọ̀pẹ̀ tó dára tó mọ́ bá a bí مبارك فيه في بكتب ذي بكمنه ولا في ní ọpẹ́ tó ti gbé kòtò ọpẹ́ tí ò lè tó tí ò nílò òní. wọn àkàdá wọn láwọn wá tẹ ayé èyí sọpẹ́ táàtì táàtì pẹpẹ táàtì àtẹpá rẹ ọpẹ́ gbére èyí sọpẹ́ ìdúpẹ́ ìdágbére bí èyí ọpẹ́ náà ní owó tọmọ òbí òkúlẹ ọ rárá. wọn láwọn sọpẹ́ náà àyùrọ ọdọ bánà ọpẹ́ tọlọ ọbẹ ẹlẹdàá wa tí ọ̀rọ̀ tó tẹ ní ilé ọpẹ́ lọ́rọ̀ lọ́wọ́. قوله طيبا أي خالصا صالحا نتوما قربدا ودارا تبيو ولا مكفي أي من الكفاية أي غير منتهى منتهي يجوني يجوني لوك يجوني قاري ولا وداعي أي ولا متروك يجي يوقع ولا مستغنى عنه ربنا يتكي صلاه على دعوة صلى الله عليه وسلم أدوان ó sì rí nù gbọ́dọ̀ ọ̀bánà ó tún wà pé yá ọ̀bánà ètè tí èyí ti ọpẹ́ sí ìrọ̀rọ̀ tí mo lè rọrọ̀ kó ní kí n má dúpẹ́ fún ọ yá ọ̀bánà tó lè dà ọ̀bá yá tó tọ́ba ti di yá ọ̀bánà yẹn ni kí n dẹ́kun ọ̀bẹ pẹ̀lú ọ̀rọ̀ tí bá kọ yá ọ̀bánà dájú fún mi wọlé àwọn dẹ́kun àjò èyí ti ọpẹ́ sí ìrọ̀rọ̀ ọ̀bẹ fún mi kó níbẹ̀ kí n má lè dúpẹ́ yẹn yá ọ̀bánà yẹn tọrọ fana ya ya ìgbẹ́lá bẹ̀rẹ̀ tó ti kama tí wọ́n darí kọ̀rẹ́ tí wọ́n parẹ́ kò nínú rẹ̀ òkè ọlọ́wọ́ àpò ìwà kò ní dáadáa bá bá ti bẹ̀rẹ̀ ká fẹ́ jọ ládàrí kọlọ̀ nígbà tá a bá tún jọ sánà kọ́ a sì dúpẹ́ fún ọlọ́wọ́ àpò ìdáná tó ti rọ̀ fún wa láti jẹ̀rẹ̀ oúnjẹ yẹn tó ti rọ̀ fún wa láti rí oúnjẹ náà jẹ sábà tó dúpẹ́ kọ́lọ̀ yẹn àdúgbà kòkè ọlọ́wọ́ wa ní kó jẹ yóò ṣe wá lóore kó dáhùn àdúgbò lò ọ̀yá yìí fún àpọ̀ eléyìí nínú dáadáa tó kálukú wa là láti mójútó kò náà lè sókè tọ̀ jẹ àgbàgbà nígbà tá a bá tún jẹ ní àtàkọ́ àtúnṣe àtúnṣe ọlọ́run wa sùhánà owó dáadáa tó sì dìde níbẹ̀rẹ̀ nírọ̀rùn wa tó tún wá pé nírọ̀rùn wa láti parí jíjẹ òjò náà àlùkò yẹn jẹ́ wa làákùn nínú ọmọ ìlú wa kí làákùn àtúnyẹ̀wò ẹni bẹ́ẹ̀. abdullahi sọbẹ ike alẹsẹ sọdọ ọsọ kalẹ láti ẹsẹ sọdọ bàbá mi tó kọ ẹ jẹ gbó bàbá wọn bá ẹgbẹ yìí fún ara abá ti abá tó oúnjẹ súnmọ́ àtàlẹ wà wá kọ ọba àti abọ́ kan tó ṣe é pé wọn kọ wàrà àti ọ̀rá gbogbo ẹ̀ mọ́ra wọn sínú rẹ̀ jẹ́ lágbára. tẹ̀sí wọn lè kó wàrà sókè wàrà gbígbẹ tó pẹ̀lú ọ̀rá pẹ̀lú gbogbo ẹ̀ wọ́n bá ti lóúnjẹ papọ̀ ok. tọ́ àlẹ́ mi sọ́nà bá jẹ́ nínú ẹ̀ lọ́mọ ó jẹ́ àdìsàkó yìí wọ́n bá tún pé táwọn lò wá. وكان يأكل يأكله على الجنسي وجه ويلقي النوى bẹ́ẹ̀ dàpọ̀ ṣùgbọ́n àìní ó sì ju ogójì sáwọn ìyànnà sáàárín ìka méjì bẹ́ẹ̀ dàpọ̀ ṣùgbọ́n àìní ọjọ́ sáwọn ìmọ̀lá pẹ̀lẹ́ bó ṣe jẹ́ báyìí o lè fi ó ń fi ka méjì ìmú báyìí àṣekò ṣe báyìí kọ́ fi ìka méjì lọ́wọ́ ọ̀gá àti àìka méjì rẹ̀. Kòròmù sábò náà pè ní àtìnáwá la pe kolo mutano nawa aso tin bela ko no taburu ko na abe no paso bela ra ya tẹ bá já tẹ bá ta tábìlì báyìí kó ló ń rè yín kó ní aṣọ lẹ́yìn àbí ọ̀la sọ fún pẹ́lẹ́pẹ́lẹ́ báyìí láti ìbàdàn oúnjẹ dàfífà tó kíní kan tún ti kúrú yẹn lójú tọ́jú bí okùn tí ń rí wáyé oníwọ̀n pè ní kẹtòmíìrì kẹtòmíìrì kò kẹmí bíi sáánà tí ń rí wáyé òun wà láàárín ibi tí kúrú yẹn parí sí òdì lójú. النبي صلى الله عليه وسلم ويجمع السبابة والوسطى أمريكا ìka ìbábẹ̀là àti ìka àárí tó pa méjèèjì papọ̀ ló mọ owó ìyẹn ń jàpọ̀ fẹ́ mú tó ń kọ́ títí kó táwọn yẹn ti gbóró táwọn ló mọ owó fi àmì ìtawọ́ rẹ̀ nípa tẹ́lẹ̀ la wọ́n bá gbé ìka mímu wá bá níbi yorùbá ló mọ náà wálé àwọn lẹ́rí àyẹ̀rí yìí àníbi bá gbé bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ lọ́kùnrin. wàhálà ẹ̀kọ́ rẹ̀. عبد الله بن سبعي فقال علي بابا سبعي وأخذ برجال دابته bàbá mi sọ báyìí lẹ́ni tó bá ìjánu nǹkan ọ̀gbọ́n anábì mu ìjánu nǹkan ọ̀gbọ́n rẹ̀ bàbá mi gbà mú wọn sọ báyìí pé ó lọ́kùn lọ́wọ́ àlá ìrìn àlẹ́bí tó lọ fẹ́ lọ́wọ́ wa inú ilé tó wá yìí àti ọlẹ́bí tó fẹ́ lọ́wọ́ wa. Nàá ìjọba sọlá wà pé. اللهم بارك لهم فيما رزقتهم ولا بارك في حكمكم نبي سوسري جاكم عزك توسفنا وبارك في حكمكم واغفر لهم وارحمهم لهم تريكهم وباركهم ẹlẹmi òní wá mo gbọ́ kó ọmọ níbi gbé kọlọ kó fi ìbùkún sí ìjẹun wa òkú oríṣi àti ọtá àti kùnú wọn kọ́ ló sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ọlọ́run máa bó ní alágbájá tí wọ́n ti kú ibi èsì ẹni tó ń bẹ láàyè bùkátà sí oríṣi ọ̀nà bẹ́ẹ̀ fún ga fún ara rẹ̀ ọ̀sọ̀ pé àṣẹkùrọ̀lọ́ àṣẹkùrọ̀lọ́ àṣẹkùrọ̀lọ́ wọn ni ọlọ́pàá tó ń ti bàbá lábẹ́rẹ́ ó ní tí wọ́n ti kú ni. ó dẹ̀ lè tó tún là fún mọ́rù tó ti kú ni. ọlọ́pàá oríṣi bàbá lágbájá láì sí ìkú rẹ̀ gba tẹ kọkọ ní kojú bá alágbájá tí ìbá ti láì ní ìtútẹ wíwí lórí kọ́ ti kú yìí. bóyá pàtí ìtura àforíjì ọmọ wa lára lóde kò di àjò ní ilé máa ń fi àjòjì lé sí wa bẹ́ẹ̀. alábìíní bá foríjì wọn ló fi bá tẹ wọn. ṣé bẹ́ẹ̀ tọ́ sọ̀rọ̀ àdúrà nílé wọn tó àdúrà nílé wọn àdúrà ń wà. alábìíní bẹ́ẹ̀ kọ́ ló الرياح طيبة نصيبة فيها السمع واللبن هنالك خلاف في بواسطة طلع في وراء وقال ابن الحسير رحمه الله تعالى قال النظر الوصفة الحيث يجمع بين التمر والحق والسمع والسمع حيث وجد كلام الأربعة سمع موقف سنوري أقف لبن بجاء ولا بجاء موقف سنوري بين الأربعة ọ̀rẹ́ adé ọ̀rẹ́ ẹran àti lẹ́yìn kò sílẹ̀. قوله بالرجال الرجال هو الحديدة في فم القمر هنا نيني تبني المسلم تبني إجال ثم سموها مع ما يختصر بها من سيور وآلة الرجال oògùn tó wá ní tí wọ́n pè bẹ́ẹ̀ gàgàn ní irin tí wọ́n fi sílẹ̀ nìyẹn oògùn gbogbo tí wọ́n kó tó wá wà pẹ̀lú rẹ̀ yẹn gbogbo ẹ̀ wọ́n pa gbogbo ẹ̀ papọ̀ ní ìjà bí ká ti ẹ̀sẹ̀ lápò ìbá àyọ̀bá àjọ alẹ́ ìkólì apá ti dájú nǹkan káwá fún ọ̀pọ̀ gbogbo òfin nǹkan ìdíjẹ́ bẹ́ẹ̀ nìyẹn ní lásán ìsìnbẹ̀rẹ̀ nìyẹn wọ́n wá sọ di gbogbo àtòkùn àti gbogbo gbẹ́sẹ̀ di gbogbo ẹ̀ káàkiri tó àti wíwo yẹn àti rìn yẹn kọ́sọ̀ gbẹ wọn kò gbogbo ẹ̀ papọ̀ ní ìjà. قال النووي رحمه الله وفيه استحباب طلب الدعاء من الفاضل الإمام النووي صلى الله عليه وسلم من يبني نور صلى àti bá ní sọ̀rọ̀ sọ̀rọ̀ àdúrà yìí bí wọ́n ti sọ̀rọ̀ àdúrà yìí ní bẹ́ẹ̀ pé òbúrú afẹ́ ọ̀dà kéèyàn sọ̀rọ̀ àdúrà lọ́dọ̀ ẹgbẹ́ wo pé ọlọ́run wọn lè lu ìyàlọ́ ọlọ́run gbọ́ lákùn ju èèyàn lọ sí ibi tí bàbá ti sọ́dọ̀ ọlọ́lá bí ọdún kọrin lọ ṣàdúrà fún wa. Bẹ́ẹ̀ni, wọ́n gbé wọn náà sọ jẹ́ olùmọ̀kan lọ́bí àwọn kan tí wọ́n jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ rẹ̀ wò tàbá àwọn kan tó ti wọ́n bá wọn ní àbá àlàáfíà ah, olùmọ̀lẹ́rẹ́ wọ́n á fẹ́ wọn wò wọ́n á sọ pé tó ọ̀sẹ̀ ẹgbẹ́ wọn tó fẹ́ tàdó àkọ́wà wọ́n á sọ pé tàdó àbáwò ó sì àdó àtọ́lẹ́ tó lórí ìjọ ọlọ́sẹ̀ kí ni o ó tàdó à wọn náà wà á sì àdó à. ó ti lẹ̀ jẹ́ pàmò eléyìí àwọn kan tó ń wọ́n nínú àwùjọ wa àwọn kan ni wọ́n lálẹ́ àwùjọ ẹni fún owó kò kíkan lọ́ọ́ bẹ́ẹ̀ yẹn wò ó láwọn owó pé ọyá wo mà tọmọ akẹ́kọ̀ọ́ lápẹrẹ èèyàn ńlá kan sẹni kan títí pé kéèké pé yọ ó jẹ èèyàn ńlá pẹ̀lú yẹn ìyẹn wọn ní má wùdọ sí wa. wọn nù dáadáa tó tiẹ̀ ká mójútó tó náà lọ wa ìgbà táwọn yẹn fi lọ́ọ́ olùmọ̀gán wò láwùjọ ó kiri jọjọ. ká tó fọ́lùmọ̀ àkọ́kẹ́ kí ni o yọ lọ́ọ́ fi àwọn èèyàn kà níbi bíbẹ̀ wọ̀nyí sì ni àwọn àǹfààní máa ń ṣe kíni o mọ́ ọ̀pọ̀ tí wọ́n wà bẹ́ẹ̀. tó bá jẹ́ ní orí sí àtìlọ́ọ̀fẹ́ yẹn wò ilé tó níyàwó yọ ọ̀rọ̀ fún àkéyìn òṣè kíni o èèyàn bá wọn sọ̀rọ̀ kátó lórí òfin àwọn ènìyàn fèsì àjẹ o. ó lẹ́kọ̀ọ́ fi sọ̀rọ̀ àdúrà ni mo lè sọ̀rọ̀ ìdánilẹ́kọ̀ọ́ ìgbà lè lọ́kọ̀láyà mẹ́ta lẹ́sẹ̀ fàáṣì tó tún náà ojúṣe sí àtúnmáṣe pẹ̀lú àwọn ìyàwó àtàbí táwọn ìyàwó náà ní bí ẹ̀yẹ̀kọ́ kálukú akámójútó láti bá ọlọ́ọ̀ pàdé pẹ̀lú rọ̀. tàbí bẹ́ẹ̀ kọ́ tán ẹjọ́ ẹ̀tún gbà wá ní ìdúró ti gbólóhùn fún wọn nípa ọ̀rọ̀ àkéjà wa. báwo láti pàdé ọlọ́run èèyàn ti máa ń jẹ ojútùú gbà mí sí àwọn ìṣẹ̀lẹ̀ mí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ní wọlé. kódà gbà mí ọkọ lè màmá síbẹ̀ láti pé kí wọ́n wá fi àwọn òun torí wọn lè bá wọn yanjú àwọn àwọ̀ tí ọkọ lè gbé wá ní àpẹẹrẹ ìbéèrè ìyàwó rẹ̀ tẹ́bí ni o tó ní ilé ìfura kàkà sí. Bẹ́ẹ̀ni àkójọ náà kápá náà ni wọ́n wá sọ́dọ̀ òun wọn náà. Nígbà táwọn wá sọ́dọ̀ yìí ká wọ́n sọ̀rọ̀ ní lọ́kọ̀ọ́lá ẹ̀sùn nígbà ayé díẹ̀ ó lè dé ojú tó ọ̀nà àbáyọ balabala ìdí ìṣẹ̀lẹ̀ nínú ilé wa. wàá ní ìṣẹ̀lẹ̀ wọ́n ṣàdúrà yẹn àfa àwa wa ní àfa àwa àdìmọ́mù náà wà wí wọ́n ní pé lábẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú wọ́n ti sọ̀rọ̀ àdúrà yẹn àjẹpọ̀tọ́ ògbóró kéèyàn sọ̀rọ̀ àdúrà lórí ẹ̀ sẹ́yìn ògbóró ọlọ́lá jùlọ. wọ́n dùn á بشوكة الرزق والمغفرة والرحمة وقد جمع صلى الله عليه وسلم في هذا الدعاء خيرات الدنيا والآخرة بأسني أدعى لكم tọwọ́sà tó àgbẹ̀kọ̀ tọ́lọ̀ kọ́ bá yẹ àdìsí àforíjì àti ìkẹfẹ́ ni tí ọkọ̀ ọ̀làlejò tó ti dáadáa tó ń pa nínú dáadáa ni o nínú tẹ́yìn náà ti gbọ́dọ̀ sójú kókó àti ṣẹ́gbà ni pé ọba bá yàrá ìdáadáa bẹ́ẹ̀ torí pé àdúrà bá ń tó ń pè wọ́n ní sábà wò dáadáa orí ayé àtàkìyàmà kò sí kò sí. orí ayé ni kíkọ́ náà kókó rà ló ti fún yà. orí àtàkìyàmà nínú orí ayé náà kíkọ́ náà kórí yìí ni orí àtàkìyàmà kíkọ́ náà wá sí kí ni o gbogbo àkórí yẹ̀yà wá sí ẹsẹ̀ tí ó kẹ̀ ń jẹ́ ẹni tí orí ayé àtàkìyàmà kò sí kò sí. eléyìí nínú àwọn dáadáa tá a fẹ́ nígbà tí àbá sọ kalẹ̀ sọ́gbẹ̀ nìkan lọ́wọ́ àti wá ní àlùjọ àti àjọ àdàdà báyìí ẹ̀yẹ tá a sàdó àwọn ní ọ̀sẹ̀ náà dùn àlàtẹ̀ náà yá olùdí ó sì wù láti lè lóyún ní láti lè ọmọ àpè dáadáa bẹ́ẹ̀ fáwọn míì òṣèlú ìjọ yàtọ̀ sí ìròyìn ìjẹ̀dá àti àti ọba tó jẹ́ àsìkò yìí gbogbo àwọn ẹ̀kọ́ wà ẹ̀kọ́ ńlá tó kọ́kọ́ yẹ kí ní àti ẹ̀kọ́ ọ̀ká wa kájọ bójútó ọ̀nà làwọn ẹ̀kọ́ yìí tí àti gbọ́dọ̀ máa fún wọn ṣeré lórí àwọn àti sọ́kọ̀ tó bẹ̀rẹ̀ lórí. náà èyí ó bẹ̀rẹ̀ nínú àwọn àgbà òní àtàríyèkó bí tùwáyé ìkọ́lájú tùwáyé àwọn ìṣàrọ̀ ìpàtàmọ́ ìfọ ẹ̀nà ìlú koro lórí kéèyàn ṣàdúrà láti fi wá oúnjẹ àti tàbí láti fi wá mímọ́ èèyàn fẹ́ sọ pé fún mi ló fún mi ní mímọ́ ọwá ọwá ẹ̀kọ́ rẹ̀ ọ̀nà bẹ̀ òbí àdúrà ti kílé o òbí tọ̀ ẹ̀ kí wọ́n làbà fún ọmọ sọ̀rọ̀ ẹ̀ náà. اللهم أطعم من أطعمني واسق من أعطاني صحابي الحبيب هو الخلاف في الأسود رضي الله عنه àjọ àná ni àjọ àtọwà lọ sọ pé mo máa ń wà mọ́sídẹ̀ rọ́ọ̀mọ́ ọlọ́run tààlà nínú àdéhì àlùfàdà àdùnkànmí alùwájú rọ́ọ̀mọ́ ọlọ́run àyè. wọ́n ní àdéhì wá láti ọ̀dọ̀ àpáwà lùkì láti ọmọ àgbọ̀dọ̀ ọ̀gbẹ̀ lọ àìkú ìgbé. àkọ́bá sọ àdáwọ̀ ọmọ ọ̀gbẹ̀ ìbáàdì ní èmi àti àwọn ọ̀rẹ́ méjì mi kan. àdé ìgbà tá a dé wọ́n kọ́ni láhàrá àgbáyé wà á lè tọ́ ọ́ nílẹ̀ jẹ́. ìdí tá a gbogbo etí wa àti àwọn ojú wa ó ti lọ látara wàhálà etí wa bá fẹ́ mọ́kànlọ́ dáadáa ojú wa náà wọ́n sàmàtàmà ní wàhálà yìí. وجعلنا نعرض أنفسنا على أصحاب رسول الله صلى الله عليه وسلم وليس أحد منهم يقتلنا ó ní àwáyà àwọn sẹ́yà ara wa lọ bá àwọn àtàbí ànẹ́bí sọ̀rọ̀ láti lọ àpẹẹrẹ nìkan tí ó jẹ ìpàdé wa. وأتينا النبي صلى الله عليه وسلم في يوم فجاءوه وليم وأتينا النبي صلى الله عليه وسلم أو رفع النبي صلى الله عليه وسلم وانطلق بنا إلى نخل النبي بما ورسوله وآله وجزاه صلى الله nígbà tó fún wa ó mú àwọn tó yìí rẹ̀ bẹ́ẹ̀ bá ìlà ìlàlá sàtó àjàjà wàkọ́ àlàyé sọ̀rọ̀ láàrin sọ́nà ẹ̀ńdálẹ́gbó ha làlábàdà bẹ̀yìnàna. wọ́n ní òṣìṣẹ́ ọlọ́sọ̀rọ̀ láàrin sọ́nà ọba ní àwọn ẹ̀rọ kan. ya àwọn ẹlẹ́sẹ̀ ya ẹ̀dùn wà rẹ̀ ẹ̀dùn wà fún wa re قال وكنا نختلف ويشرب كل إنسان منا نصيبه ونرفع للنبي صلى الله عليه وسلم فيقيم من الليل فيسلم تسليما لا يوقظ ناجما ولا يسمع اليقظان oní ìlànà tó náà ìfà wọn bá jẹ kóso pé àmì àwọn kálukú wọn mọ fún omi wa ẹnì kọ̀ọ̀kan ló wá tó ṣe kí ni o yóò sì máa ń lò kí rẹ̀. wọn kálukú wọn mọ fún rẹ̀ nínú wa lẹ́yìn náà a fún wa lọ pé báwo ti fi ọlọ́sọ́lọ́ lọ́wọ́ àyè òfin lọ ẹ̀ńtọ́ bá lò ó òjijì ọlọ́run tó lọ́wọ́ wà wá yọ wà sálámà ní sálámà tí ò ní sí ẹni tó sùn sálámà tí ò lè jẹ tó sùn tí ẹni tó sì wà lójúbò tí ò ní gbọ́ tó máa yá sí màsídà ọ̀yẹ́ sọ́ọ̀lì ànábi ọwọ́ àti mọ́sálásí ọwọ́ àtọ́nà tó máa yá sí làwọn àbàbò ọ̀yẹ́ sọ̀rọ̀ èyí tá a tó yẹn níbi ọwọ́ àwọn àbúkẹ́ yọba. wàhálà ìṣẹ̀kọ́ látàrí ìlàjì nígbà tó di òru kan ní àyẹ̀bí bá ní ìṣẹ̀kọ́ bá wọn kà. Sàmì sọ̀rọ̀ àlùmọ̀tìdá ọ̀nìyàn àti wọ́n. Wọ́n kọ́ ní ìṣẹ̀lẹ̀ ìṣúná bí ní èmi sì ti mú ìpín الأنصار ويحبونه ويحبونه ويصيب عندهم ما به حاجة إلى هذه الجوع طب قل شيخ بابا لما تقولي محمد هنا yọọ lọ bá wọn sọ̀rọ̀ ni àwọn sọ̀rọ̀ ni àwọn ò fi súbà rẹ wọn kò ní nǹkan wọn ti dáadáa lọ yóò sì rí ìjọba lọ́dọ̀ kò sì ní ní bùkátà ní ẹ̀fà kiri wàrà tẹ́ ń fà kiri kiri kiri. ó ní wàhálà fẹ́ tu ha wọ́n ṣẹlẹ̀ tu ha. ó ní nígbà tí mo bọ́ sí ṣètò mi wá sọ́sọ́ rẹ̀ wá ìta ìdí ẹ̀fà kiri omi wàrà tó kù náà nílò náà ní tẹ́lẹ̀ wọ́n bá gba ìkùsì sẹlẹmọ pẹ̀lú òbílà níbi ọwọ́ níbi ọsàn aláma sálámà tí òfin ní ti àtó sùn ẹ̀ńtọ́ bá lajú ẹ̀ náà kò ní gbọ́ tọ́ba mọ́sálásí lọ tọ́ba jáde tọ́ba ti náà tọ́ba jáde báyìí ní mọ́sálásí yóò wà fún ìwà rẹ̀ ṣètọ́nù wa kà fún ọ ẹ̀ńtọ́ fún ọ lómi wa kò ní wá lánàá bí òfin wa lọ́lọ́ bá sàbí àwọn àṣọ àwọn òṣèlú wọn pa níbi nìkan ó ní wọn ti fa ìgbàgbé omi wa rẹ̀. wàlámà àwọn nígbà tí omi wàhálà dé ìlú mi wàhálà tó adáwó rẹ̀ ń dá ilé àtẹ̀rí yìí قال نزعني شيطان فقال ويلا ما صنعت أشركت ثواب محمد فيزيد ولا يزيده ويجب عليك فتحرك ولم يكن ولا يكلمك بكم وعرفت أنه ليس لها ليس إليها سبيل مطابق في أه كيما سينو بي يو يكو يوا ولا يوا كيما سينو يمو ìṣètọ́nù bá bẹ̀rẹ̀ sí ní kú àbámọ̀ ìyá hey káì nǹkan ti ọ́ hey a ọmọ àti ọmọ ilé ìtúnṣe yìí ohun tó yẹ kí Muhammadu ohun tòbí muhammadu bá dé ọba dé bá kẹta tí ọba dé bá kẹta báyìí yóò ṣe pé fún ọ yẹjọ àlẹ ìkàfà yẹjọ àlẹ ìkàfà yóò ṣe pé fún ọ dàhálà kò fọsàgbà dá àlẹ yìí kò dé pé lọ́ba ìdílé ṣe fún ọpẹ́rẹ́ ọ̀dà àti ọkọ̀ àwẹ̀ ọ̀sẹ̀ni hàmùdù ni yàtọ̀ wà àkọ́kọ́ wà àkọ́kọ́ ayé ìyàwó rẹ̀ kọ́ ọ lọ́wọ́ òṣùpọ̀ yàtọ̀. فرج رأسي وإذا وضعتها على رأسي فرج قدماي orí mo sì ní aṣọ kan tí mo rà fi mo fi ń bo ara jọ aṣọ yìí tí n bá gbé sí orí mi tí n bá gbé pẹ́sẹ̀ òyọ́ hàn bá gbé sórí ẹsẹ̀ méjèèjì ọ̀yọ́ síta ọ̀jà àdà lá yẹ̀dí oní anáwó bí mo ti fèsì kíra yìí wọn sáà fún bá pàtó sórí ọkọ tẹsẹ ń bá tẹsẹ mọ bá tẹsẹ kò ní dúró kó mọ ọtáwà ẹrù ẹrù ló ṣe. wàá máa sọ àti báyìí àná máa àwọn ọ̀rẹ́ mi méjèèjì tó kù àwọn ọmọ gidi sáà ẹ̀mọ̀ káwọn ọkọ ló ewu àpẹẹkan wọn ti mú ẹ̀tọ́ sí wọn àwọn sùn lọ sí wọn. ṣùgbọ́n mi ìlú bọ̀ àyàfó ewu máa dáwọ́ ilé ولم ينسى عاما صنعته سيدي موتي قال فجاء النبي صلى الله عليه وسلم جاء بدون عليه صلى الله عليه وسلم فسلم كما كان يسلم فما سلم ثم سلم ثم اتى المسجد ابا مسلم وصلى لبا كما سنافلا ثم ثم اتى شعره لبا وفي يجوم فكشف عنه لبا ولم يجد فيه شيئا ẹni bàbá àgbàdo àkókò lọ ọmọdé ké ọ̀padà wọlé náà ní o. Fọlọ́fọ́ àwọn sábà ìlà sábà ànábì bá gbójú sókè láyé ṣèǹpẹ́sẹ̀ ìtọ́nù ọ̀rọ̀ sọ̀tọ̀ fún pẹ̀tọ̀ tọ́ba dé yóò tẹ̀pẹ́ fún ọ ó tẹ̀ parọ́. Ó láti sọ́lá bá gbójú sókè. Wàhálà ìlú àná lẹ́dùn àlàyé àbá àfẹ́ nísinsìnyí báyìí o ti wá fẹ́ o fẹ́ tẹkẹ fún mi báyìí tó bá ti tẹkẹ báyìí kì í pa mi lóko ta ọkọ alẹ́ sọlá sọlá bá tó báyìí ọmọ ọmọ ìwọ lọ ọkùnrin mọ̀nà àkùnrin àmàlẹ́ ẹni tó bá fún mi jẹ́ bá fún mi sẹ́mi pẹ̀lú koro wọ́n ti fi máa ń wọ́n á ti fi máa ń sàkọ́ ẹni tó bá ti fún mi mú bàbá ìlú ọgbọ́rọ́ mi ẹni tí òkú jẹ́ ńkọ́ òní ní ìsìn kàkà ẹni tí òsì fún múná ńkọ́ ìpín ní múná ti ṣe kí ni o ọ̀pọ̀ anábì sọ̀rọ̀ yẹn kọ́ọ̀lù alùpàkẹ́dá àlùsọ̀rọ̀ yẹn pé wàhálà tó ilẹ̀ ìṣàmúlẹ́sìn. وشددتها علي كده ايه مبا مبا مبا انا ما سيبت جدي وكم لا وخوف الشفرة فانطلقت الى الاعلى اي ايها الاثمن وذبحها وأصفى أذبحها لرسول الله صلى الله عليه وسلم الله سبحانه وتعالى mo fẹ́ òfin ìwúlò lọ́ra kí n pápó òjijì ọlọ́run sọ́nà fẹ́ ìdààmú àhà àfìlà. وإذا قلنا حبل كل رجل فعمدت إلى إناء بآل محمد صلى الله عليه وسلم ما كانوا يطعمون أن يطمعون أن يحترقوا فيه onígbà tí n ta bèbè kékeré ń wá ẹran kan nínú mẹ́tẹ̀ẹ̀ta ní wá ìgbà ìgbà yìí gbé ọmọ rẹ̀ fi kún kẹ́kẹ́ fún wa kì í sẹ́yọ kankan tí wọ́n kọ́kọ́ gbogbo ẹ̀ pátá gbogbogbò ẹ̀ fún ìfalẹ̀ ọ̀nà. a ẹ tójú bá yíyé náà gbogbo ara lè yóò tètè gbà mo bá tètè lọ sí ibi abọ́ kan tó jẹ́ sàwọn ará ilé ànábì sọlọ́wọ́ àlùfẹ́ lọ́wọ́. tí wọn ò lè lérò pé yóò ṣe kí ni o ó yóò fún wa láti. kọ́lá bá bá ti fa àdàpọ̀ fi àdá àlẹ́tò rọ̀ wá. mo fún wàrà náà ti bí títí tí ìfòǹfò orí tí ìfòǹfò fi gbá orí wàrà yẹn kí ni wọ́n pè ní ìfòǹfò orí olùgbà ní ọdún bí ọ̀sẹ̀ báyìí ìwẹ̀ nígbà tó tó nígbà tí wọ́n sọ pé àwọn ọmọ àyá kan wọ́n ti wọ́n dìbò òṣèlú wọ́n borí ní orílẹ̀-èdè zaire wọ́n sọ fún sheikh alabani òkè ni bàbá sọ bàbá ń sọ̀rọ̀ rọ́ọ̀bù wa ti sọ̀ bóòlù rọ́ọ̀bù wa tó rọ́ọ̀bù wa ti sọ̀ bóòlù ìfòǹfò orí ọ̀sẹ̀ yìí látàkì bá fẹ́ síbi lóde yóò kó ra ẹ̀ wọ́n á ti tẹ̀lé ókè wọ́n á wọ́n ti kò wọlé nínú yóò á ti tẹ àwọn àyálò wọlé rọ́ọ̀bù wa ti sọ̀ bóòlù ẹni pé wọn náà sọ bá ń sọ bẹ́ẹ̀ fún wọn náà lónìí pé ẹ wàá ṣáà bá àwọn àyà ni wọn mọ kókè ìbá tó àwọn àyà fìyàn sí kan wọn ni wọn mú kan náà máa ní wọn mú kalẹ̀ ṣáà bá àwọn àwọn àyà tí wọn bọ káyé báyìí gbogbo àwọn àyà yòówù àwọn ti bọ káyé báyìí wọn sọra wọn rọ sọ́dọ̀ ọmọ àyà kan wọn sọra wọn rọ sọ́dọ̀ Ọlọ́run tó wọn bọ sọ pé kódà wọn mọ tó wọ èso olóṣèlú kó lóò ṣàkóso yẹn wọn tó wá wá ah, wọn kò sọ ní tí ẹ̀kọ́ lè bá gbọ́ á ah! ìbéèrè pẹtẹ àwọn òṣìṣẹ́ tí ó sùn gbà tó ọ̀rọ̀ tẹ́lẹ̀ yá àwọn ti kó sáyé wà yìí ah! àwọn dúpẹ́ ọ ẹ ọ̀nàrẹ́bù lágbájá ọ̀padà tó ọ̀nàrẹ́bù jalè náà ẹ. ọ̀padà tí ọ̀nàrẹ́bù jalè náà ọ̀padà débẹ̀ ẹ báwọn kan tiẹ̀ kọ̀ bí wọ́n fẹ́ wọ́n kọ̀ wọ́n padà débẹ̀ náà. ẹ̀rí níbo ni wọ́n tún máa kọ́ ara ọ̀tẹ̀ rẹ̀. ọ́ àdélà ọ̀dọ́ ti wọ̀ lé ẹ̀sìn wọ̀ kẹ̀má kà àti lé ẹ̀dọ́ ẹ̀sìn wọ̀ àbí tá a lọ àwọn orí ọ̀tẹ̀ ló ń lò dé lù. ọ̀rọ̀ yẹn bíi tí ọjà kò lè fi iṣẹ́ inú òfin interest nínú rẹ̀. tí wọn náà bá máa sọ sọ bẹ́ẹ̀ àbálọ́gbẹ́ wọ́n ti wọlé àjò lọ́wọ́ wọ́n ti sọ̀rọ̀ rẹ̀. ìbòkó orí ọ̀tẹ̀ ìbòkó orí ọ̀tẹ̀ lọ. ìbòkó orí ọ̀tẹ̀ báwo? wọ́n wọlé kò síjà bá ń bẹ̀ bàbá nígbèjà bá ń bẹ̀ ìbòkó orí ọ̀tẹ̀ nígbà tó bá padà yà tó bá pe nọ́mbà rẹ̀ tí ò gbé máa torí pé brọ́dà yìí gáwó padà wá sí kàpẹ́ sí wa ní ìbá ìbá ìsáàbì làwọn ẹ ti sọ bẹ́ẹ̀ o ẹ sọ bẹ́ẹ̀ o lòtá bẹ́ẹ̀ ònìmọ̀ fún wa rà ètò bí olùjẹ́ pé àlẹ́ ti kúrọ́ fún wa ìbò fún sékìlì o òbí borí ẹ̀ lókè wàjú ìṣòro yìí làwọn fún ilẹ̀ sọ̀rọ̀sọ̀lá ọba àbọ̀ òṣìṣẹ́ lọ́sọ̀lá wọn fà lọ́wọ́ pé àṣẹ ànábì ní tẹ́ ti mú tẹ́ máa mú láyé alẹ́ ìtẹ́ mú. ó sì yà wọ́n tó ń wá mo ní mo kò lè sọ̀rọ̀ ìṣúra sáà bàṣẹ́rì náà ànábì bá ló máa dá àwọn ẹ̀rọ ní lẹ́yìn àdàbà lóko rẹ̀. tọ́kù tó yà wọ́n tó ń wá ìṣúra onílé ànábì tó mú bàṣẹ́rì bá ànábì tó mú tó máa dá àwọn ẹ̀rọ ní lóko rẹ̀. wàlámà àwọn ọkọ̀ ànábì àti sọ́lá nígbà tí wọ́n mọ̀ fáwọn ẹbí ìpìlẹ̀ ńgbẹ́ dáadáa ó ti tẹ lọ́rùn. wọ́n gbọ́ tó dà wájà o tí mo rí pé àjọ àkóso ti sọ gágá rẹ̀ o ti ní àlọ́ fún ma fẹ́ ẹ́n wọ́n ní àpò hamani àti pé màá sọ ọ́ mo rí pé mo ti sọ gágá rẹ̀ sẹ́yìn bá ti sọ lẹ́ẹ̀kan náà pé lábàánù wàrà kí la lọ́rọ́ kù kí ni máa ń òǹgbẹ àti ibi òǹni wàrà máa ń ṣe kò sí nǹkan kan tí túmọ̀ tí òbí àti òun ló fi sí. tọ́ba jẹ nǹkan ní ìdíje lásán ni ó bù ká tó tọ́ba mu nǹkan ní mímu lásán ni ó bù ká tá oúnjẹ ṣùgbọ́n tọ́ba ní kí nìkan tó tẹ́kẹ́ tíyẹn bá mu yóò rọ oúnjẹ yóò fi máa jẹ oúnjẹ yóò fi rọ oúnjẹ omi wàrà yẹn. sẹ́wọ̀n pé àjọ àbíjẹ́jì yẹn tẹ́lẹ̀ lórí lábẹ́ pé wàrà yẹn náà ti tó jẹ ó jẹ mímu ó sì ní ẹni tó fún mi jẹ fún mi sọlọ́lá àtúntò kó tó rẹ̀ ń gbẹ́ dáadáa àdúrà rẹ̀ tó wá sí ọ̀gán kan ní báyìí ọkọ̀ ọ̀tọ̀ ọba rẹ̀ àdá àlùkò ìfúkì lẹ́nu náà mọ̀ọ́rẹ́ ìfúnṣogbo rẹ̀ ọkọ̀ rẹ̀ ti sọ̀lá òjijì ọlọ́sọ̀tàn náà wà àlejò àlà àlùsọ̀tàn lọ́ba tó báyìí pé إحدى إحدى الساعات يا الحدث فقلت يا رسول الله كان من أمري كذا وكذا يا تريد الحدث توني كان توني كذا وكذا وكذا كابوسان ونرى بعض الرسول صلى الله عليه وسلم كان يعتبر شريفا يدور في الشريف وفعلت كذا اتبعت وقال النبي صلى الله عليه وسلم ما هذه إلا رحمة من الله nítorí yóò fi ìkẹta lọ́sọ̀dọ̀ náà wá. àgbàdo àkójá àgbàntàní wàá náà tẹ gbogbo ọ̀gbìnà sọ ọ̀gbìnà ìka azọ ọ̀gbìnà ìka ọba ti sọ fún mi ọba sọ fún mi àbá sí àwọn ọmọ ayá rẹ méjèèjì àwọn ọ̀rẹ́ rẹ méjèèjì dá ọyọ sí bá mi ha àná ọba ti wọ nílò ẹ. bàbá wọn kàdé lò ó túmọ̀ pàdé ọ̀rọ̀ ọ̀rọ̀ àbí ẹ̀kọ́ ni àbẹ́bí ọ̀pọ̀ sí ọ̀pọ̀ àwọn àdúgbò tó wọ́n sọ fún àlùkìdá tuntun apàdá àgbẹ̀sẹ̀ní ọba gbọ́ ìdàpọ̀ sọ̀rọ̀ tó bá sọ fún mi ìbájí àbájí àwọn ọmọ àyà àgbẹ̀jẹ̀jì àwọn ọ̀rẹ́ wa iná àbájí wọn dáná ọba wọn sọ̀rọ̀ wọn kó tó wọlé ní ìbára ìdájọ́ bí wọn máa kọ báyìí ìdá àtọ̀jára wọn àtọ̀tò lórí ọbí ọba tó fi ọdún dé ní oṣù tẹ́lẹ̀ lòdò òkúra ebi ọdún bá ta ọdún òbí kíta kẹta tí wọn bá ta ti mú ebi náà rí mi tó ara tí mo ti mú pẹ̀lú rẹ̀. mọ́tò àbọ̀ bàtà mi ní fún ibi kíta ni yóò gbọ́ lọ́wọ́ tó lọ́kọ̀ ẹ̀ ọ̀pẹ̀ ẹ̀ kọ̀ọ̀kan ya ọ̀tọ́ láti mọ̀ ọ́ lẹ́yìn ìgbà tó kọ́ ọ̀tá tó tún kan ọ̀pẹ̀ mi náà. ọ̀tá má المشقة والجوع نتيجة الجهل والكيل وعلى به ولكل التصويف وليس أحد يقبلنا أي أو يقبلنا هذا أقول على أن الذين عرضوا أنفسهم عليهم ما كانوا مقبلين له وثم مقبلين àwọn tí wọn tẹ̀lé ara كانوا lọ bá káwọn mọ̀kẹ́lì lẹ́sẹ̀ jíjà ṣé kó ìwà tó nàbí nítorí lè fi súnbẹ́ yẹn tí wọ́n fi ṣe dáadáa sí yẹn òsì fáwọn náà náà òsì fún mi ò fi ṣètò bọ́. wà wọ́n bàbá ti bá tó ní alùjọ́ra بضم الجيم وفتحها ولجاء الجرحة ولجاء الجرعة وهي الحصوة من المشروب الفقير في أفعال المنفرد وقالت في بطن ayé dákọ̀lá ti wọ̀ta mọ́sánà lókè wọnú òun inú inú inú mi. Tófà ayé mùsùlùmí fi hin nan laban wàrà omi wàrà kó sínú ọ̀nà yẹn wàhálà ní mọ̀tìlá tó níbi ìsúsọ̀lá nínú mọ́tìlá àdé. Rọ́bùwá sábàtò laban alẹ́dí yàgbé òwò òun náà ní ìfòkó tí má ti fún ẹ̀ òfin máa ń dókè. قوله إن سوءاتك أي إنك فعلت سوءة من الفعلات ما هي بعض oni sọsọ ti aburú kan ni nínú àwọn tí aburú kan ló ti di kí ni ìkẹlẹ àtọ̀tọ̀ tẹlẹ fún mi wà á bá òun kọ́ ma lọ o ti fi àlàyé bí ní àtúntò ìlú kan lọ wà á máa kọ́ ló wọ́n lọ wọ́n máa ọkùnrin mọ̀ náà wà á máa ní wọ́n ti fi nìkan ọ́ ní àdéhùn àti àyè ayé ọmọ ọmọ wọ́n lọ ọkùnrin máa tún ayọ̀ fún ẹ̀ mọ́ ni. ẹni tí yóò fún mi jẹ bá ń fún ẹni tí yóò rí tí ń tara bẹ́ẹ̀ rí jẹ bá ń fún mi wọ́n sì máa ń sọ ẹ̀rọ lẹ́yìn ẹni tó ti o fun yóò rí tí ó o ri tí ó rí tó lè mú tí ó jẹ pé látara rẹ̀ lẹ́yìn òfin mu bá ń fún mi. هذا هو الذي يظهر من سياق الحديث. يطوها الدنيا تبارك وتعالى والله حديث في بابه إذ أن النبي صلى الله عليه وسلم دعا بهذا الدعاء فقال النبي الله صلى الله عليه وسلم ولم يكن طعم شيئا وفي شيء كتلت وأيضا هذا الذي فهمه المقداد بين السنة كلمة في سياسة أو حديث يجواني ينتبه بكداد وما أصوات رضي الله عنه فوقه حين قام nígbà tó ti di ọ̀pá àlàmà pa tó ti wá tó ti lọ sí tó ní yẹn bí a àlẹ́bí ní sọ́kọ́ ẹni bá lè fi sọ pé ẹni tí ó rí jẹ tí máa fi ẹni tí yóò rí ìkànnì ló máa fi rí mú bẹ́ẹ̀ ìgbàgbọ́ kò ló náà fi tètè kéde bí a ti lọ wá sánà bí ọ̀rẹ́ lọ wá tó yẹ. ọ̀pọ̀ àlẹ́ lápá àwọn kò hàn níbi àtúntàlá ọ̀dọ̀ lọ́wọ́ yá ọwọ́ àkọ́lá ẹgbẹ́ ká mọ̀ fáwọn ẹgbẹ́ tirẹ̀ ẹgbẹ́ dáadáa wà sọ́ọ̀tù náà wá dáwọ́ kí àdúrà rẹ̀ ti sọ gbẹ́gbẹ́ àti tó ti àdúrà rẹ̀ ni wọ́n ń gbé fún Allah subhanahu wa ta'ala a'lam. Ọlọ́run bá ti kìí ṣe fún bẹ́ẹ̀. Ọlọ́run bá ó sá àti láti ní kọ̀ọ̀kan wa. Ìmọ̀ tó kó sórí ìlú lọ́pọ̀ ọlọ́run bá lọ́nà. Àwọn sọ̀rọ̀ lọ́kọ̀ sọ̀rọ̀ wà lọ́nà wà ní àtàlẹ́ ìlú wọ́n ní sáà má bímọ tuntun tó wà padà lóòjọ́ wọ́n ní sáà lè sọ lórúkọ ìyẹn lè ẹ lè wò lórúkọ ó dà ń tẹ́ náà olùmọ̀tọ́ sọ pé ọmọ bẹ́ẹ̀ kí ẹ fà kíkọ rẹ̀ lókùn ìgbà tó bá kéwì ẹgbẹ́ náà olùmọ̀tọ́ sọ bẹ́ẹ̀ ẹ fà kíkọ rẹ̀ pa ẹ fà kíláàsì ẹgbẹ́ náà olùmọ̀tọ́ sọ bẹ́ẹ̀ náà. wọn tí wọn tún bí náà wọn máa kékeré wọn bí òkú ni wọn bí àgbẹ̀ kékeré wọn ní sáà lè fún sí lára nínú apá kan ọ̀rọ̀ olùmọ̀ á fún lára apá kan ọ̀rọ̀ ẹni pé wọn ní gbogbo tọ́ba ti lé ní ó ti kiri ẹ̀dá tá a lè ṣe kí ni ó tá a lè ṣe sọ láti sí lára kódà kan bí lóko. ìgbẹ́ni ọ̀rọ̀ tó àwọn kan pé rárá nígbà tó bá ké tàbọ̀ bá sí kó tó kú ìgbà láti ṣe kí ni ó láti kí ó ṣe lára tí olórí ọ̀rọ̀ yìí ti àwọn ìfọ̀sọ́ àti ọlọ́sọ̀ rẹ̀ lọ. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك